الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا لعن شيئا صعدت اللعنة إلى السماء فتغلق أبواب السماء دونها ثم تهبط إلى الأرض فتغلق أبوابها دونها ثم تأخذ يمينا وشمالا فإذا لم تجد مساغا رجعت إلى الذي لعن فإن كان أهلا لذلك وإلا رجعت لقائلها ọ̀gá wa àgbà Abu Darda lọ́mọ́sá sàlékún yọnu rẹ̀ fún ọ tó gba àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وسلم olójíṣẹ́ ọlọ́run ìkàlẹ́kùn kí á ti gẹ̀ kó máa bá ara ń òun ni gbólóhùn rẹ̀ tó ní innal abda idha la'ana shay'a gbogbo elépè gbogbo ẹni tí ń ṣépè ó jòkó kọ́ gbọ́ o ànábì ní gbogbo ẹni ọba ṣépè fún nǹkan kan gbogbo shay'a èyí ni wọ́n ń pè ní a generic term nínú ṣẹ̀ríà ṣẹ́yìí ara rẹ̀ gbogbo nǹkan gbogbo ẹni ọba ṣépè fún nǹkan kan ṣe pè fún èèyàn ni kò ṣe pè fún ẹran ni kò ṣe pè fún mọ́tò rẹ tó ń gùn ni ìjà láàánà ṣe sọ́n àdàtì láàánà tu ilẹ̀ sàmà ètò ìtọ́sẹ̀ yìí yóò gbìyànjú láti gun òkè láti gun sánmà ètò ìdíwọ́ sẹ́wọ̀n ànábì ní ètò ọ̀dààmú yóò fẹ́ lọ sánmà lóòkè fàtógùlákò àbúwábù sàmà ìdúnà ha gbogbo gbogbo lẹ̀kùn tọwọ́ sàmà lọ́lọ́run ni ó ti kọsáyé pèèyàn. tòmátà bíbu ilà ọrùn ìpètò ọ̀sẹ̀ yìí ńgbà tí ọba rí sàmà wọ ó lè wọ yọ padà sí ilẹ̀. fàtógùlákò àbúwábù ha dúnà ha olówó ni ó ti gbogbo access road tọwọ́ nù lẹ̀ náà pépè kọsáyé pè nínú sánmà Ọlọ́run kọsáyé pè nínú ilẹ̀ Ọlọ́run tòmọtà àkódo yẹmí náà wọṣí máa là ìpètò ọsẹ yọ wà á dààmú yọ lọ tún yọ lọ òsì kò rókè wọ kò rí màsáàbà ńgbà wọn ni ó tó wá wo pé à ń tiẹ̀ lè pè yìí ńgbà tí ọba rí ibi wọ̀ dókè tí ò rí bí wọ̀ ní ilẹ̀ àṣegbà òun lè pé ọ̀tẹ̀ tó wá pé tàkì ẹ̀ ni wọ́n ṣẹ̀ fún ta ni wọ́n ṣẹ̀wọ̀n fún kí ni ọ̀wà ṣẹlẹ̀ yọ̀wà ẹni tó lépè yìí lọ ẹni ọ̀wà lépè. فإذا كان أهلا لذلك bọ́bá ti pẹ́ ni náà wúwo èpè kẹ̀kẹ́ wa sọ̀kalẹ̀ sílé rẹ̀ wà ìlà bẹ́tẹ̀ bá wá délé rẹ̀ torí pé léyìí ìsẹ́ni èèyàn ṣépè fún ọ̀rọ̀jà áàtì lè kọ ilé ha ètò òmòrí lélẹ̀ ẹni ọ̀sẹ̀ o ànábì ní wíbẹ̀ o asọ́ọ́dẹ kòlùmọ̀sódò olódodo tí ò ní parọ́ tá a ti gbọ́dọ̀ gbà kó dodo ní sọ ọ̀pọ̀lọpọ̀ èpè orí ẹni ọ̀sẹ̀ ni ó gúnlẹ̀ sí o ètò ẹni tó ṣépè fún kí ẹni tó lè sáàbù kó ṣépè fún orí rẹ lè èpè náà ń padà bọ̀ ànábì rẹ nílẹ̀ o sallallahu alayhi wa sallam akhrajahu Abu Dawud alimami Abu Dawud ọ̀nà mọ́sàbáwá kẹ́ ní àwọn àgbà aládìsí tí wọn ò já dààmú pé ẹ̀dá fún kílà nẹ́bì tó wí yàn ẹ̀dá fún kílà nẹ́bì tó wí lọ́hùn ọ̀kan pàtàkì làlìmáàmù Abu Dawud ẹ̀rọ àǹfààní ńláńlá tó ṣe fún wa téèyàn bá gbọ́ ilé yìí yọ yọ máa kìlọ̀ fún rẹ máa máa jọ máa jáde lẹ́nu ẹ̀ o àṣé lékè ọ̀bá rí sánmọ́ wọ̀ lékè ọ̀bá rí ilẹ̀ wọ̀ yọ yálé ẹni ọsẹ fún lóòótọ́ o àmọ́ bí ọ̀bá bá ń ìyẹn ni pé tí ó rí i pé léyìn náà ìfẹ́ ni èèyàn wọ̀ lépè kò síbi ètè ọ̀ lọ o àfi lọ́dọ̀ ta ni àfi lọ́dọ̀ ẹni ọ̀sẹ̀ o wọn ló forí ru èpè rẹ o ẹ̀dàkùn ọ̀nà wo ló kù tá a tó fẹ́ kí wọ́n kìlọ̀ pé má ya ilé pè o ànábì sọlá sọlá ní láyàmbágbé lèsọdí lèsèdíkín ẹ̀yàkúnà làán kọ́dà mùsùlùmí gidi ọ̀gbọ́dọ̀ máa gbélé pé wọ́n máa ròyìn yá ilé pè gbogbo àwọn tó ròyìn ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam kálá ànẹ́bì ẹ̀bú yẹn ànẹ́bì ẹ̀ṣẹ́pé ànẹ́bì ẹ̀rí ìlà ìfi kan mọ̀lẹ́bí yàn ibi wọ́n ti bí yàn gbogbo bó lẹ̀ dá rẹ̀ bó lọ́lọ́run ti dá bó ní ti rìn bó ní ti ń jòkóó. ìròyìn ànẹ́bì tá bá sallallahu alaihi wa sallam kò ní pé ànẹ́bì ìṣẹ̀lẹ̀ ké wo ànẹ́bì ìṣẹ̀ bàbá ilé pè ìgbẹ́ni ọba wa ya ilé pè tọ bí ọba gbọ́ gbogbo èyí tí a ti ń wí bọ̀ látàárọ̀ ọyọ gbọ́ eléyìí o ṣe ẹ̀yàn bá wù èpè lóòótọ́ èpè lè bá o àmọ́ èrè pètọ́ sẹ́sẹ́ ni tí ó wù ẹ̀ pè orí rẹ̀ ní padà bọ̀ lọ́mọ́sáfisọ rẹ̀ sọ wá ń gbogbo aburú aburú ọwọ́ ara wa àtàbúrú tẹlẹmínà هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم